mo kí n káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá láti lè bu omi tútù sí àwọn ènìyàn lọ́kàn gómìnà siminala ìfúbárà ti ìpínlẹ̀ rivers ti ṣe ìdánilójú fún àwọn ẹgbẹ́ òṣèlú orílẹ̀-èdè yìí ìyẹn agn ti ìpínlẹ̀ náà wípé ìṣèjọba òun yóò fún olóògbé precious ofurum tó jẹ́ ọmọ ìpínlẹ̀ rivers ní ẹ̀yẹ ìkẹyìn èyí tí ó dára òṣèré náà wà lára àwọn tó gbẹ̀mí mì pẹ̀lú ìlúmọ̀ọ́ká Junior Pope nínú ìjàmbá ọkọ̀ ojú omi èyí tí ó wáyé láìpẹ́ yìí gómìnà náà ló sọ èyí nígbà tí díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ṣe àbẹ̀wò sí nílé ìjọba tó wà ní ìlú Port Harcourt ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án pẹ̀lú gbogbo awuyewuye èyí tó ń lọ lọ́wọ́ láàrin òṣèrékùnrin Ṣẹ́gun Ògúngbè àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí tó tún jẹ́ òṣèré ìyẹn Ọmọ́wùnmí Ajíbóyè òṣèrébìnrin náà ní ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń fi ìkíni ọjọ́ ìbí yẹ sí bí ó ti ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ní àná ọjọ́rú ọ̀hún tá a bá gbàgbé wípé òṣèrébìnrin náà ló ti ń bẹlu àtẹ́lu ìlúmọ̀ọ́ká Ṣẹ́gun Ògúngbè látàrí àwọn ẹ̀sùn kan etí ó fi kàn án wípé ó ń bá àwọn òṣìṣẹ́bìnrin òun ó bá wọn ṣe eré ìfẹ́ lọ́nà àìtọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Yọ̀mí Fábíyì ni ó ti fi léde wípé bàbá olórin tàkásùfé tó ti papòdà ìyẹn Mohbad wípé ó ní ẹ̀tọ́ láti béèrè àyẹ̀wò òyìnbó DNA lórí ọmọ tí olórin náà fi sílẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan lórílẹ̀‐èdè yìí ni Fábíyì ti tẹnumọ́ wípé ìdílé olóògbé náà ní gbogbo ẹ̀tọ́ láti béèrè ohun tí wọ́n ń béèrè fún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lúmọ̀ọ́ká olórin tàkásùfé David Adeleke tí àwọn kan tún ń pè ní Davido ni ó ti fi inú dídì rẹ̀ hàn lórí bí ọ̀rẹ́ rẹ̀ Cubana Chief Priest bí ó ti rí owó ìyọ̀ǹda mílíọ̀nù mẹ́wàá san láláìsí ọ̀rọ̀ ẹ̀wọ̀n nínú látàrí ẹ̀sùn àìbọ̀wọ̀ fún owó ilẹ̀ wa èyí tí wọ́n fi kàn án Davido mẹ́nuba bí ọkàn rẹ̀ ti kó sókè lórí ọ̀rọ̀ náà tó sì ń dúpẹ́ wípé kò yọrí sí àtìmọ́lé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin tàkásùfé obìnrin Tèmiládé Ọpẹ́níyì tọ́pọ̀ mọ̀ sí Tems ni ó ti ń kéde àwo orin tuntun rẹ̀ èyí tó ń bọ̀ lọ́wọ́ tó pe àkórí rẹ̀ ní born in the wild olórin náà ló fi èyí wọn lórí ayélujára rẹ̀ nígbà tí ó ṣe àfihàn díẹ̀ nínú fọ́nrán àwo orin náà bí ó tilẹ̀ jẹ́ wípé olórin náà kò sọ pàtó ọjọ́ tí orin yìí yóò jáde ìrètí rẹ̀ ní oṣù karùn èyí tí ó ń bọ̀ yìí. born in the wild born in the wild. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ olórin tàkásùfì ọkùnrin Habib Òkìkíọlá tí àwọn ènìyàn mọ̀ sí Portable ni ó ti ń jírẹ̀bẹ̀ sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àjẹbánu àti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù ìyẹn EFCC láti foríjì òun fún níná owó fún àwọn olólùfẹ́ tòun eléyìí wáyé lẹ́yìn tí àwọn àjọ náà ti fọwọ́ ṣìkú òfin mú ìlúmọ̀ọ́ká Bobrisky àti Cubana Shifris fún ẹ̀sùn yìí Portable ló ṣe ìjírẹ̀bẹ̀ yìí nínú fọ́nrán kan èyí tí ó fi ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti lọ ṣí àpò àpò ìkówósí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ kí òun lè máa fi owó ránṣẹ́ sí wọn níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà oníṣòwò lórílẹ̀‐èdè yìí Emeka Okonkwo tí àwọn ènìyàn mọ̀ sí e-money ni ó ti ṣe ìlérí láti ṣe bíi bàbá fún àwọn ọmọ tí òṣèré Junior Pope fi sáyé lọ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti fìdí èyí múlẹ̀ tó sì ń sọ bí ikú olóògbé náà bí ti tabara ilé tabara oko ó mẹ́nuba bí olóògbé náà ti jẹ́ ọ̀rẹ́ tòótọ́ àti ọmọ ìyá sí òun tó sì ń jẹ́ ẹ̀j jẹ́ láti tọ́jú àwọn ọmọ náà gẹ́gẹ́ bí olóògbé náà ti sọ nínú ọ̀rọ̀ tí ó sọ kẹ́yìn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tẹ́nìyàn fi ń rántí orí ọlọ́run láti fẹ̀mí ìmoore hàn sí i òṣèrébìnrin mímísọ́lá daniels ni ó ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún ara rẹ̀ ní àná tí ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ òṣèré náà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèyí hàn tí kò ṣàìgbàdúrà fún ara rẹ̀ wípé kí ọlọ́run túbọ̀ máa ṣọ́ òun kí ó sì máa tọ́ òun sọ́nà nínú ọdún tuntun tí òwúwọ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ẹ̀mí dùnsìn oyèkàn ni ó ti ń ṣe àfihàn orin kan èyí tí ó kọ pẹ̀lú ìlúmọ̀ọ́ká olùṣọ́àgùntàn yẹn Lawrence Oyor dùnsìn oyèkàn ló fi ẹ̀rọ ayélujára rẹ̀ ṣe àfihàn fọ́nrán orin náà tí wọ́n pè ní worthy of my praise tí wọ́n sì ń rọ àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n lọ gbọ́ orin yìí. nọ́mbà ẹlẹ́ẹ̀kìnní yorùbá ní ènìyàn láṣọ ènìyàn èló mú kí ìlúmọ̀ọ́ká òṣèré Ẹniọlá Àjàó máa dúpẹ́ lọ́wọ́ gbajúmọ̀ Mercy Aigbe fún àdúrà lọ́lọ́kan òjọ̀kan èyí tó gbà fún òun lórí fíìmù rẹ̀ tuntun àjàkájù Ẹniọlá Àjàó ló fi fọ́nrán fídíò náà léde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ níbi tí òṣèré Mercy Aigbe ti ń rọ̀jò àdúrà rẹ̀ lórí tó sì tún rọ àwọn ènìyàn láti túbọ̀ tú síta lọ wo náà. ọlọ́run á túbọ̀ máa fún ẹ ní oore ọ̀fẹ́ nínú gbogbo ọ̀nà pátápátá lórí ọmọ ẹ lórí iṣẹ́ lórí gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá gbogbo ẹ̀dùn ọkàn tó ń bọ́ lọ sọ ọlọ́run á ṣe fún ẹni ọlá. oníjú báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ká tó máa ṣẹnu ní dédé ìṣíbi ẹ máa rántí wípé ọmọ tó bá ṣípá lòbí rẹ̀ ń gbé adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.